tòní báyìí lórí ètò àràǹbarà ẹ̀yin wa ẹ jẹ́ ká tẹ̀síwájú pẹ̀lú ògbóǹtagì ọmọ yorùbá àtàtà kan ọba ni wọ́n nígbà ayé wọn wọ́n sì gbìyànjú púpọ̀ nípa gbígbé àṣà yorùbá lárugẹ nípasẹ̀ ìlù lílù ẹni tí mò ń pèrè ẹ ní Tìmì Láòyè óyá. tí a bá ń sọ̀rọ̀ àwọn Tìmì tó ti jẹ sẹ́yìn ní ìlú Ẹdẹ tìmí ìjẹta ọba John Adétóyè Ṣẹláòyè jẹ́ ọ̀kan pàtàkì nínú wọn kì í ṣe pé ọba John Adétóyè Ṣẹláòyè jẹ́ ọba nìkan wọ́n jẹ́ ọba ọ̀mọ̀wé àkọ́kọ́ tó mú ọ̀pọ̀lọpọ̀ ìdàgbàsókè ní ti ẹ̀ka ètò ẹ̀kọ́ àti àwọn mèremère amáyédẹrùn wọ ìlú Ẹdẹ tí wọ́n sì tún fi ẹ̀bùn ìlú lílù tí ẹlẹ́dàá fi jíǹkí wọn gbé àṣà àti ìṣe ọmọ Odùduwà lárugẹ káàkiri orílẹ̀ Nàìjíríà àti káàkiri gbogbo àgbáyé ní ìgbà ayé wọn. bàbá wa kábíyèsí tó ti wàjà John Adétóyèṣe Láòyè the first wọ́n jọba ní bíi àádọ́rin ọdún sẹ́yìn that was around 1946 ṣe rí nígbà tí wọ́n wà ní kékeré ìdílé ìyá wọn ó jẹ́ onílù láti kékeré ni wọ́n sì ti ń lùlù èyí ló mú wọn mọ̀ nípa ìlù oríṣiríṣi pàtàkì jùlọ ní táwọn èèbò ń pè ní talking drum wọ́n mọ̀ dáadáa eléyìí ó sì ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ wọ́n fi gbé ìlú Ẹdẹ ga wọ́n sì ti wọ́n tún fi gbé ìlú Nàìjíríà ga nítorí pé nípasẹ̀ wọn ni ìlú talking drum tó fi ní Ah, nǹkan tá à ń pè ní ah, exposure nítorí pé NBC Nigerian Broadcasting Service ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ gbọ́ nígbà náà nígbà tí wọ́n wà láyé this is Nigerian Broadcasting Service. a ti ń bá ìrìn àjò ìlú Ẹdẹ bọ̀ títí di ìjẹta ìjẹta ni bàbá tìmí láòyè ló dórí oyè àsìkò náà la lè wò wípé gẹ́gẹ́ bí ọ̀mọ̀wé alákọ̀ọ́kọ́ tó kọjọba àsìkò ìgbà náà la lè wò wípé ìlú Ẹdẹ ti bẹ̀rẹ̀ sí ní yàtọ̀ dáadáa torí bàbá yìí gẹ́gẹ́ bí ọ̀làjú àtẹ̀kọ́ mímọ̀ ìwé tí wọ́n mọ̀ àti àǹfààní tí Ọlọ́run tó ń bò wọ́n ní pé ká fi ìlú dára àsìkò wọn ní oríṣiríṣi àwọn iléèwé wọ̀lú tó jẹ́ pé ìwé àwọn ti oní kírísítẹ́nì iná wọ inú ìlú Ẹdẹ tó sì dàbí ẹgbẹ́ àsìkò náà ní gbogbo ọmọ ìlú ti bẹ̀rẹ̀ sí ní ìlú ti bẹ̀rẹ̀ sí ní rí ìdàgbàsókè débi pé bàbá ìlú lù títí wọn lù dé lu òyìnbó tí ọba àlú òyìnbó gan fi wá wá síbí tó fi wá wá sí Nàìjíríà tó sì dẹ̀ pé ó dé Ẹdẹ bàbá dáadáa ni kí Ọlọ́run bá kó dáhùn kó bá mi dẹlẹ̀ fún wọn. bàbá wa ni wọ́n jà fún ilẹ̀ tí ẹ̀dẹ́ dúró lé lónìí wọ́n gba Supreme Court judgement lórí gbogbo ọ̀rọ̀ ọ̀lẹ́ ẹ̀dẹ́ wà lára nǹkan tí ẹ̀dẹ́ ò lè gbàgbé lórí wọn torí wípé development wa tí development bá fẹ́ wọ̀lú náà orí ilẹ̀ ni wọ́n gbélé so ilẹ̀ yẹn ó jẹ́ nǹkan táwọn kọ́kọ́ ṣe fún wọn lẹ́dẹ̀ẹ́ ń tá à ń rí bá ọba John Adétóyè ṣe la oyè yàtọ̀ sí bí wọ́n ti mú ìdàgbàsókè tó lóòrìn wọ ìlú Ẹdẹ ní ìgbà tí wọ́n wà lórí ìtẹ́ àti bí wọ́n ti gbé àṣà Yorùbá lárugẹ káàkiri ilẹ̀ adúláwọ̀ àti gbogbo àgbáyé wọ́n tún jẹ́ àpẹẹrẹ ní tí a bá máa pè ní ọkọ àti bàbá rere. gẹ́gẹ́ bí ọkọ èèyàn dáradára ni ó nífẹ̀ẹ́ aya ó sì nífẹ̀ẹ́ ọmọ òun pé bóyá bákan kan ni gbogbo àwa aya rẹ̀ ó bẹ̀rẹ̀ lórí alákọ̀ọ́fẹ́ wọn kò sí yàtọ̀ gbogbo wa ló nífẹ̀ẹ́ sí kò fìgbà kan ní. jẹ́ ní yanilẹ́nu pé pẹ̀lúpẹ̀lú bí ọba John Adétóyè Ṣeláoyè ti jẹ́ olùfọkànsìn ọmọlẹ́yìn Kristi tòótọ́ nígbà ayé wọn wọn kò yan ẹ̀sìn kan ní ìpọ̀sìn ní èyí tó túbọ̀ fi wọ́n hàn gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ọba Yorùbá tí ó mọ rírì ẹ̀sìn àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. ìjọba sọ pé yẹn ìjọba ilẹ̀ Yorùbá ó gbọ́dọ̀ nífẹ̀ẹ́ àṣà àti ìṣe ìṣe Yorùbá ó gbọ́dọ̀ nífẹ̀ẹ́ kó dẹ̀ gbé bí wọ́n ṣe yẹ kí wọ́n gbé bàbá gbé jẹ́ pé kò dẹ̀ kò wá tó fi bó ṣe nífẹ̀ẹ́ àṣà àti ṣe Yorùbá kò jẹ́ kó pa ẹ̀sìn tó kù náà lára ó ṣe tó yẹ pé Ọlọ́run fún un ṣe tó yẹ pé ó wẹ̀ òun yẹn kẹ̀kẹ̀ láti fi ṣèjọba rẹ̀ nígbà tí wọ́n wà láyé ìlú tó jẹ́ nǹkan tó tún wá súyọ tí ó wá di nǹkan mọ́ wọn lọ́wọ́ bí táwọn gò tẹ̀ lérò ara nǹkan ìlú yìí ni bàbá wa tún wá fi gbé àṣà káàkiri àgbáyé tó fi jẹ́ kán mọ ẹ̀dẹ̀ káàkiri ẹ pé gbogbo àwọn òyìnbó oníwèé ìròyìn káàkiri gbogbo wọn náà máa ń wá sẹ́dẹ̀ gbogbo àwọn Dúróládípọ̀ ẹ̀dẹ́ ń bí náà gbogbo wọn tí wọ́n á mú bàtà wọ́n fi ń lu tó fi ń ṣeré wọn in fact Dúróládípọ̀ gan ẹ̀dẹ́ ló ti dóṣù Ṣàngó ẹ̀dẹ́ ń bí báyìí ló ti dóṣù Ṣàngó kì í ṣe Dúróládípọ̀ kì í ṣe bóyá acting ìbòye kan act Ṣàngó rí Ṣàngó máa ní ẹ̀dẹ́ nílùú ẹ̀dẹ́ ń bí náà ló ti ṣe gbogbo ara àwọn àṣeyọrí ọba aláwìyé ni. Ògúndé gan gbogbo wọn bí náà tí wọ́n máa ń mú nílù tí wọ́n mọ̀ pé onílù wà lẹ́dẹ̀ bàbá ti fi gbogbo ẹ̀wọ̀n sí ayé tí bàbá gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ wọn ò tiẹ̀ kó pa ẹ̀sìn tó kù lára gbogbo wọn náà ni bàbá bá ṣe so akíkanjú èèyàn ni bàbá akíkanjú ọba akíkanjú ọmọ Yorùbá rere ni wọ́n kọ́ bá mi fi ọ̀run kẹ́ wọn ìdílé bàbá wa kì í ṣèdílé onílù ìdílé ìyá wọn ni ṣùgbọ́n inú ìfẹ́ táwọn náà ní ibi pé kákan máa lùlù náà ni ṣé èèyàn wá lè rò pé ńgbọ́n bá jọba ìlú yẹn gan ni wàá jẹ́ kí orúkọ ẹ̀dẹ́ ó tó tàn ju bó ṣe tàn lọ so nínú àṣà bàbá wa jẹ́ kan nínú àwọn tí ó ṣe fọ́ ọ̀rọ̀ sẹ́yìn nílẹ̀ Yorùbá tẹ́bádẹ́mọ̀ àwọn ni wọ́n kọ́ kó àwọn onílù lọ sílùú òyìnbó àwọn ni wọ́n kọ́ lù fún òyìnbó fún kún ìgàngbà kún ìwá sí Nàìjíríà yìí bí ó lè jẹ́ pé ọmọ kékeré ni mí mo máa rántí ní 1956 mi ti ju bí ọmọ ọdún mẹ́fà lọ́ngbà yẹn mo mọ̀ bí èmi náà lára àwọn fọ́tò yẹn mo rí kékeré tí mo ra wà lẹ́gbẹ̀ẹ́ wọn níbi tí wọ́n gbé lùlù fún kọ́ìn tó mọ́ jẹ́ ìdùnnú mi wípé wọ́n gbé àṣà ilẹ̀ Yorùbá ga. òfin kan ṣe ni pé ìpọ̀sìn ni pé ẹ̀sìn lágbájá ni ṣùgbọ́n rẹ́lẹ̀ Christian ni ṣùgbọ́n kò yà kan sọ́tọ̀ gbogbo chance tí wọ́n bá ṣe ọkàn rẹ̀ pẹ̀lú Kristi ó dọ́gba ṣùgbọ́n gẹ́gẹ́ bíi tara bá wọn ṣe lẹ́yìn èyí náà ó sì jẹ́ wípé èèyàn kan tó ní ìfẹ́ èèyàn nínú ìlú ó sì ṣe nǹkan takuntakun sínú ìlú tí èèyàn lè tọ́ka sí tí àwọn ọba gbogbo yòókù tó ń tẹ̀lé dòní ọba John Adétóyèsè Láoyè kò ṣàìjẹ́ orísun ìwúrí fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ó ní àǹfààní láti mọ̀ wọ́n nígbà ayé wọn pàápàá jùlọ àwọn ọmọ tí wọ́n fi sáyé lọ. tí bá ti ń wo àwòrán wọn ó máa ń fún mi ní ìsìpáyà gan gan ni tó pé gẹ́gẹ́ bí èmi náà ṣe wà nínú tèmi náà ṣe continue from ibi tí wọ́n ti fi àdàgbà rọ̀ sí èmi náà tó ń gbé ń bẹ̀ tí mo bá ń wo fọ́tò wọn ó tún máa ń fún mi ní ìṣèpáyà fẹ́ pé ìlú kan tí wọ́n lù fún rédíò nàìjíríà mo mo fi sọ́kàn mi pé kí n tó lè bẹ̀rẹ̀ ohunkóhun tí máa máa lùlù tí máa máa lọ ṣeré ọmọ lọ give eh, lecture ní gbígbígbí mo gbọ́dọ̀ lùlù yẹn tí wọ́n lù fún rédíò nàìjíríà nígbà yẹn pé mo gbọ́dọ̀ máa fi kọ́kọ́ rántí wọn bí homage kí n tó lè ṣe ohunkóhun ṣe nǹkan tí máa rántí wọn pọ̀ pẹ̀lú bí wọ́n ṣe gbélùú lárugẹ ní ó pọ̀ jàǹtìrẹrẹ. Mm yorùbá bọ̀ wọ́n ní ọmọ tí ẹ bá bẹ ya ní ìjọ ọ̀kan lára àwọn ọmọ ọba John Adétòyè Ṣèláòyè tí ó náà ń fi lù gbé àṣà ilẹ̀ yorùbá káàkiri ilẹ̀ adúláwọ̀ àti gbogbo àgbáyé kò ṣàì bá wa sọ̀rọ̀ lórí bí ó ti jẹ́ wípé bàbá ni ó ṣe atúnà bí àwọn náà ti ṣe nífẹ̀ẹ́ sí àwọn ohun àṣà ilẹ̀ yorùbá lónìí. èmi náà ò tètè mọ̀ pé ó lè di báyìí nígbà tí mo wà ní kékeré mọ̀ pé ọmọ ọdún ọmọ oṣù mẹ́rin náà ti gbẹ́lù fún mi tí mi bá tiẹ̀ mọ̀ gbogbo ẹ̀ mo ní fọ́tò ìgbà tí mo wà ní ọmọ ọdún méjì tí mo gbé lọ́wọ́ tí mo fi mark birthday mi ní ọdún náà so kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ láàárọ̀ láàárọ̀ a máa ń lùlù nílé gẹ́gẹ́ bí christian a máa ṣe morning devotion a máa lùlù àkànṣe dáàyè nǹkan kan àkọ́kọ́ tí mo kọ́ máa ń ṣe láàárọ̀ ìlú ni láti bí ọmọ ọdún bíi mẹ́ta mẹ́rin èmi náà ṣáà máa lu kókó kóló pẹ̀lú lù mí mo lè fi gbogbo mo lè fi síbí lù mo lè fi toothbrush mi lù màá ṣe bó ṣe wù mí díẹ̀díẹ̀ mo mọ̀ lù nílù nígbà tí mo dé skul mo tún máa ń lùlù náà láàrin àwọn ọ̀rẹ́ mi náà máa fi ń ṣeré bí kíní ṣe ń di kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bó ṣe ń di kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tí àwọn èèyàn tàbí pé mo mọ̀ nípa ìlú díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ nìyẹn so gbàtà máa fi kúrò níléèwé mo ti di pé mo ti lè lù rí dáadáa tẹ́pọ̀ àwọn èèyàn sọ pé àkíní yìí kò yẹ kó parẹ́ ìbọ̀tẹ́ ò rí bí iṣẹ́ bọ̀t kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n ní kíní kan di ẹ̀wù alábọ̀rùn <laughs> ó di ẹ̀wù bọ̀t mo máa ń rí àwọn àmì bí táwọn bàbá yẹn máa ń bá mi sọ̀rọ̀ mo ti gbọ́ mo ti gbọ́ question yẹn rí pé who is going to continue from where, where I stopped tí mo wọ̀ pé kí ló kàn mí pẹ̀lú yẹn èmi kọ́kọ́ lọmọ yín <laughs> ṣùgbọ́n kíní ìlágbára gan tó yẹ pé kò sí mo ṣe fẹ́ ṣe èmi náà dẹ̀ nífẹ̀ẹ́ sí torí mo láìkí àṣà àti ṣe Yorùbá kẹrẹkẹrẹ adúpẹ́ pọ́lọ́run sáti sami sí tẹ́pá náà àṣà ń dúpẹ́ fi tọ́lọ́run bàdé lè. ti lọ sí Brazil rí tí mo lọ lùlù ń bẹ tí mo sọ̀rọ̀ nípa origin of Yorùbá drums and their uses àtẹ̀dúpẹ́ pé Ọlọ́run gbàkóso àti lọ káàkiri bẹ́ẹ̀ náà láti lọ sí Ghana bẹ́ẹ̀ láti lọ káàkiri àwọn iléèwé yunifásitì náà nílẹ̀ yọ ní nàìjíríà ń bí káàkiri. gbogbo ọdún tí wọ́n ń ṣe lẹ́dẹ̀ èmi ni mo wà á ń díẹ̀ tí mo ń bá bàbá mi tì tó wà ń bẹ̀ ń sìn pákéjì ẹ̀ bó ṣe yẹ kó rí ní òde tòní à ń ṣe díẹ̀díẹ̀ náà ni so mo dẹ̀ nílé àṣà náà náà tí mo ti ń kọ́ àwọn èèyàn nílù bọ́n ṣe ń lù bọ́n ṣe ń jó bọ́n ṣe ń gbọ́ bọ́n ṣe máa ń ṣe é mo pè ní royal home of african talking drum ó wà lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ló tún wà lẹ́dẹ̀. ọmọọba adéwálé láòyè kò ṣàì tan ìmọ́lẹ̀ sí oríṣiríṣi ìtumọ̀ tí àwọn ènìyàn ti fún ìlú tí bàbá wọn ọba john adétòyèṣe láòyè lò fún iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ilẹ̀ wa nàìjíríà tí a mọ̀ sí wntv wnbs nígbà náà lọ́hùn kí ó tó wá di ntl lónìí. most of people mọ ìtọ́pìlù yẹn lù àyíká ló kún fún un ní interpretation tó jọ létí ẹ̀ tó fi ìfà gbogbo ẹ̀yà tó wà ní nàìjíríà ló ní tẹ̀yìn pé only ń rí rédíò nàìjíríà tó wà ń gbà náà nìyẹn so gbogbo ẹ̀yà tó wà nàìjíríà ni wọ́n ní interpretation fún lù yẹn kábẹ́lá torí yorùbá tólúbàdàn bá kú ta ní òjòyè sálúbàtà tó já ta ní ògbé wọ̀ nínú kòkò dúdú la ti ń ṣe bẹ̀ èkó jẹ́ ìbàdàn lówó thirteen thousand. lọ káàkiri bẹ́ẹ̀ lóṣìṣìṣì àwọn kan lẹ́yà àwọn ìgbò ní ó fi ọ̀gbọ̀nà ẹ̀gúsí kọ́ńgẹ̀ tó <laughs> ó lọ lóṣìṣìṣì rẹ̀ nígbà bàbá fílù gangan ni this is Nigerian Broadcasting Service tó gbogbo àwọn èèyàn ò mọ díẹ̀ làwọn èèyàn tó mọ ìtumọ̀ yìí ọba John Adétóyè Ṣèláòyè tìmí ti ìlú Ẹdẹ iwájú tí wọ́n dojúkọ ò ní ṣòro ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ ò ní bàjẹ́ ní báyìí lórí ètò àràǹbarà àsìkò tí tó fi ń dáhùn sí ìbéèrè márùn tí àwọn òṣèré pàtàkì pàtàkì máa ń dáhùn lórí ètò yìí ó ni mí àti Ondo State ọ̀nà méjì tí mo lè ti wá ìyàn ni wọ́n máa ń jẹ mo fẹ́ràn iyán púpọ̀ pẹ̀lú ọbẹ̀ ilá alásèpọ̀ ó máa ń lọ báyìí pẹ̀lú ẹja gbígbẹ àti ìgbín. nǹkan tí mo kà gangan gangan gangan ni nípa ìmọ̀ ẹ̀rọ tó tí ó bá yẹ pé mi ò ṣiṣẹ́ orí ìtàgé ẹ tó bá pé mi ò ṣiṣẹ́ eré orí ìtàgé ìmọ̀ ẹ̀rọ yẹn ní bá yà torí pé ibẹ̀ náà ni mo wà nílé akéde tí wọ́n fi he mí lápá bọ́ síbi eré orí ìtàgé àmọ́ ohun tó wù mí ṣe gangan gangan láti ìbẹ̀rẹ̀ ayé mi ni iṣẹ́ nọ́ọ̀sì ọ̀yá mi ní ọ̀rẹ́ kan tó jẹ́ nọ́ọ̀sì nígbà tá a kéré tó fáìn gan aṣọ yẹn máa ń wù mí tó bá ti wọ̀ àmọ́ wọn gbà mí sí nursing school àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìkànnú àwọn ọmọ mi ó ti lọ yà sí iṣẹ́ yẹn. onítíátà ni mí gbogbo ìgbà nù ilé wa tó bá dé tèmi àtàwọn ará ilé wa bá bẹ̀rẹ̀ sí í ṣeré báyìí ẹ máa ní ṣe location lanti wà ní tí mi bá sí iṣẹ́ mi ò kí n kúrò nílé mo máa ń dúró sílé máa dáná fúnra mi máa ṣe oúnjẹ fáwọn ará ilé wa mò ń gúnyán kò sí nǹkan tó ń jẹ oúnjẹ tí mi ò kì í sè fáwọn tó ń bá mi gbélé. orin àwọn onígbàgbọ́ tó jẹ́ tá à ń pè ní gospel music òun ni mo gbádùn jù. Mo dẹ̀ máa ń like láti kọ́ ní gbogbo ìgbà torí mo, mo jẹ́ ẹni tí ó máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí mo dẹ̀ tún wá láti ìdílé onígbàgbọ́. Àlùfáà ni bàbá mi. Èmi ò ń wo sinimá mi ju sinimá tiwa lọ torí pé tẹnitẹni, tàkísà ń ta àtàn. Tí n bá dẹ̀ ti lè gbé tí mò ń ṣe lárugẹ, a jẹ́ pé ọmọ ọ̀lẹ o ẹ má bínú ẹ̀yin èèyàn iṣẹ́ tiwa tiwantiwa lèmi máa ń wò àyọ̀mọ́ ògbóògùn orílẹ̀ ẹlẹ́jọ́ wọ́n ní mo ṣoògùn orí kìí lẹ́fẹ̀ẹ́ gbọ́. ilé ń tó lọ lórí àràǹbarà fún tòní ṣùgbọ́n ká tó máa lọ àwọn gbàgbé láti darapọ̀ mọ́ wa lórí Facebook kẹsì fẹ́ràn arambara. bẹ́ẹ̀ sì ni lè máa tẹ̀lé wa lórí Twitter kájọ mọ́ bó ṣe ń lọ ní wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n ní ẹni tó ṣe ní lóore tá àdúpẹ́ bí ọlọ́ṣà kóni lọ́nà ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Smart Alabi ti Alabi Couture àwọn ni wọ́n ń ṣe aṣọ àràmọ̀ǹdà lóríṣiríṣi tá a fi ń dára tó wù wá lórí ètò àràǹbarà tó kì í dùn púpọ̀ ṣíú ni ọbẹ̀ oge láti ibi ìgbafẹ́ Hassan Ọlájokùn ní ìlú Gbọ̀ngàn Túndé Ọládìméjì lòun kí n lórí àràǹbarà tó ní wípé àlámàdá o a ò ní dáràn àràǹbarà. wẹ́lẹ̀ ṣiṣẹ́ wa labalábá tó fi ra rẹ̀ wẹ́ran wẹ́lẹ̀ ṣiṣẹ́.